السلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته إلا أن القرآن السنة أتسي على يفنا ولنا نقبى الله أكبر إليه دام سمي صلاة الجنازة àpò ní mẹ́rin ó sì pàtàkì bí bá ń ti ṣe ń bọ̀ ká máa dé ẹ̀sìn tiwa nìyẹn nítorí pọ́pọ̀ nínú àwọn mùsùlùmí jẹ́ pé àwọn sọ̀rọ̀ wá ti táà ń ṣe gan lẹ́ẹ̀márùn lójúmọ́ wọn ò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ kan máa súfè lásán ni nígbà tá a bá débi ká sí náà báwo wá ní sọ̀rọ̀ láti jẹ náà ẹ̀sà eré tó ti pẹ́ ẹ̀kan láàrin ẹ̀kan láàrin náà ló máa ń wáyé ọyẹ ká máa gbọ́ ká sì máa dè é asọ̀kọ́ àti Allahu Akbar mẹ́rin á sì máa gbọ́ sókè pẹ̀lú Allahu Akbar kọ̀ọ̀kan tàbá ti gbé ọwọ́ sókè pẹ̀lú Allahu Akbar á dáwọ́ wa padà sórí igbá àyà wa ọwọ́ ọ̀tún á gbé lórí ọwọ́ òsì ànílẹ́yìn Allahu Akbar alákọ̀ọ́kọ́ á ké Suratul Fatiha Allahu Akbar ẹlẹ́kejì á sì as فالنبي محمد صلى الله عليه وآله وسلم بكنا الصلاة يعني كواني نواديتي كان ترى الصلاة داي باتو الناس كان النبي صلى الله عليه وآله وسلم نبات بات الله أكبر كجي nínú صلاة الجنازة bó tilẹ̀ jẹ́ pé kò sáàyè fún wa láti máa ṣe àwọn àsọ̀láàtì tó já dáadáa lẹ̀ bí ẹni tó ìfọ̀ ṣe sọ̀láàtì fàátì wọ́n ṣe sọ̀láàtì fàátì nù sọ̀láàtì níbo sọ̀láàtì fàátì gan ti wá kìí sàmẹ́bì ló mú wa àsọ̀láàtì tọ́jà dáadáa lẹ̀ bọ̀tà ní àsọ̀láàtì kan tó dé pé àwọn máa ṣe nù sọ̀láàtì òun náà ni àsọ̀láàtì Ibrahimiyya eléyìí tá a máa ṣe nígbà tá a bá parí tẹ̀sẹ̀hù kó tó di pa sálámà ìgbà tó yẹ kó nù sọ̀láàtì láti ṣe léyìn sọ̀láàtì ìjànáza sọ̀láàtì náà ló náà نعود ما في صحيح صلاة الإبراهيمية قلنا لا تسمى ما صلاة الإبراهيمية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بعد عما تعمل الصلاة فالنبي صلى الله عليه وآله وسلم lẹ́yìn Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì ní sọ̀látul janaza tàbá ti Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta á ti àdúrà fún àwọn ń fẹ́ kọjá pa àtàdúrà yìí tọkàntọkàn à ń fẹ́ ká ti àdúrà fún òkú tọkàntọkàn torí pé wá nínú hadith eléyìí tá Ànábì sallallahu alaihi wasallam ti pàkíyèsí wa bẹ́ẹ̀ òní idha sallaytum ala al-mayyiti fa akhlisu lahu ad-du'a ẹ ṣe àdúrà fún òkú yẹn tọkàtọkà ẹ ṣe àdúrà fún òkú yẹn tọkàtọkà àlìmọ́mù Abu Dawud àti àwọn míì ló gbé àdéhùn ìjáde ó sì fẹsẹ̀ rìn lọ báwo wá láti máa ṣàdúrà láti ṣàdúrà fún òkú tọkàtọkà á ṣàdúrà fún òkú pàápàá jùlọ pẹ̀lú rọrùn àdúrà tá a gbọ́ pànàbí sallallahu alaihi wasallam máa ń ṣe fókù nígbà tó bá ṣe sọ láti fókù gẹ́gẹ́ bí ètò wa nínú hadith Awf ibn Malik رضي الله عنه ولا نبي صلى الله عليه وسلم وسي صلاة صفو فلارا نينو ريوة أدوى فن نينو انتموها نينو أدوى تصفو اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من من عذاب القبر ومن عذاب النار. حديث إمام مسلم إنه بجد أكرمكم الله. هذه في àdúrà بين ẹ̀ka àánú gbìyànjú láti jẹ́ màá fà á sí lọ imam tí ó síwájú àwọn èèyàn ti sọ̀rọ̀ àti jẹ́nẹ́ẹ̀sì kò ní í bá mu ẹ pé ìmọ̀ọ́mù fẹ́ adarapọ̀ mọ́ kí ló ń wù wọ́n wá ṣe pé ìmọ̀ọ́mù gan-an ní sùfè àwùjọ bíi lẹ́ àbí kọ́ jẹ́ pé ìmọ̀ọ́mù ní gbójú fáìmù ní gbá ìná àfojù ọkùnrin là ń sọ̀rọ̀ àti jẹ́nẹ́ẹ̀sì àti lára ìmọ̀ọ́mù wọn gbọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́rẹ́ ọlọ́run kẹ́ obìnrin yìí tóbìnrin wọn lọ́wọ́ wájú tóbìnrin lọ́wọ́ wájú tó wọn ní àyà àti ẹni tó bá jẹ́ ikú wọn mà ọmọ bọ́kùnrin ni bóbìnrin ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sọ láti kó wọn tó dé tó yẹn mọ̀ sàdúrà pé òkútó àwọn àdùà kò bá àjọkùnrin kò bá àjọkùnrin kọ́nà ọ̀kẹ́ kọ́nà ọ̀gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbúrò mi fún wa nígbà náà ti sọ̀rọ̀ bá àyè sọ́nà máa ń sèé. وابي توالد ابو هريره رضي الله عنه ولا نبي صلى الله عليه وسلم جاني تسوي الصلاة تسوق لا رعما اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تضلنا بعده ابن ماجه ló gbélé ìjáde so àwọn eléyìí àtàwọn míì àtàwọn míì wọn wà nù wí wa hẹsùn muslim dá túmọ̀ sí ti yorùbá àti kọ́ síbẹ̀ àwọn àjọ àti wà lọ́tọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam fáàmà sí fókù nígbà tó kù bá kú wọn náà gbìyànjú láti rí tíra yẹn wàá bá àwọn àdó àyípadà ń bẹ lédè lárúbáwá àtúkọ pẹ̀lú àwọn harafi latin ilé ìtòsí pé sọ̀nba ń kà lárúbá ni wọ́n máa já sí lẹ́nu rẹ̀ ilé ìtàn pè ní transliteration eléyìí wọn náà wà kọ́ ọmọ bó ti ṣe há ètò ọ̀bàlẹ̀ há sórí nínú rẹ̀ nítorí kó lè bá a máa báwo la ó ti ṣe máa ṣe sọ̀látul janaza nítorí sọ̀látul janaza ó pàtàkì pọ̀ ó sì yẹ ká máa nípa rẹ̀ àwọn àkókò kan bẹ̀rù tó ṣe é kọtọ kọjá pé àwọn ṣe sọláàtù jẹnáza nínú wa bí tilẹ̀ jẹ́ pé tọ́ba parí sọláàtù jẹnáza tọ́ba ti àlọ́ ọ̀kọ́rọ̀ lẹ́kẹ̀ẹ́rin àní wí kankan tipa sàlámà nù tọ́ba ti àlọ́ ọ̀kọ́rọ̀ lẹ́kẹ̀ẹ́rin àní wí kankan tipa sàlámà nù tọ́ba sì ń lo ẹlẹ́kẹ̀ẹ́rin náà láti ṣàdúrà fúnra rẹ̀ fáwọn èèyàn ló kú àtàlà yìí kò tó sí ní tó burú mẹ́wàá sàlámà lẹ́yìn tọ́ tí abáwá sálámà ọwọ́ alásègbè púpọ̀ nínú àwọn sàhábà pé sálámà ẹ̀yọ̀kan là nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe lẹ́yìn salatul janaza nígbà tí ẹ̀gbọ́n wa mi sì tún wá tó fi hàn látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu tó fi hàn pé sálámà méjì ni wọ́n máa ṣe lẹ́yìn salatul janaza bó tilẹ̀ jẹ́ pé alákọ̀ọ́kọ́ wọn gbọ́n sókè mẹ́ ẹlẹ́kejì fọ èyí owó ọba ti mẹ ọba ti ẹ̀kan ọba ti méjì méjèèjì náà lọ fẹsẹ̀ rìn lọ tọba sálámà ẹ̀kan lẹ́yìn tọba ti jánásà ọ̀dà tó pọ̀ nínú àwọn sàhábà sọ̀bẹ̀ tọba ti sálámà méjì tó pọ̀ nínú àwọn sàhábà náà tó sọ̀bẹ̀ lẹ́yìn ìgbà tá a bá parí sọ̀lá tó jánásà ǹjẹ́ àwọn àkókò kan wà ń bẹ ní tí ọ̀sọ̀ kó tá ti sọ̀lá tó jánásà nínú wọn bẹ́ẹ̀ ni àwọn àkókò kan bẹ tọ́jọ́ mẹ́ta tẹ́ pé kọ̀tọ́ títí ká ṣe sọ láti jẹ̀rẹ́dà nínú wa àyàfi tó bá jẹ́ pé ìdíwọ́ eléyìí tó lágbára òun ló fà tá a ti gbé sọ láti jẹ̀rẹ́dà sọ́kàn nínú àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta ìgbà yìí. tọ́ nítorí àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta yìí náà tún àwọn àkókò yẹn ó wá nínú hadith Uqba ibn Amir radiyallahu anhu qala ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وآله وسلم ينهانا أن نصلي فيهن أو أن نقبر فيهن موتانا أو أخوك متى فواه كان النبي صلى الله عليه وآله وسلم ثم انقفوا ثم انقفوا لك في صلاة منه قلت ثم انقفوا لا أخوك متى تاي لا تبقوا وسعرين منه كلا أخوك متى تانا حين تطلع إيه حين تطلع الشمس bẹ́ẹ̀zẹ̀kọ̀tẹ́ni àtẹ̀tẹ̀rẹ̀tẹ̀fẹ̀ àkókò tó ń yọ lọ́wọ́ tó ń yọ lọ́wọ́ tẹ́ràn kankan yẹn títí tí ó fi di kó gbéra sókè ìgbà tó ń yọ lọ́wọ́ gángan gángan àgbọ̀dọ̀ ṣe sọ̀látul janaza àti gbọ́dọ̀ jẹ́ pípa náà là ń gbókù sínú sàárè tọ́ bákan náà àkókò ẹlẹ́kejì òun náà ni. حين يقوم قائم الظهيرة حتى تميل الشمس مين بس يا جبا كاري مين بس يا جبا كاري تي تي في دي بي اونو يتاري تدوا كاري تونو في يتاري بنا تقول باتو يتاري باتو لسي صلاة الجنادة لتو تقو تقو في سنو ساري ẹlẹ́kẹta àsìkò tó ń wọ̀ lọ́wọ́ gangan títí tó fi wọ̀ tán dáadáa eléyìí tó túmọ̀ sí pé ìgbà tó ń wọ̀ lọ́wọ́ gangan àgbọ̀dọ̀ sọ̀sọ̀ láti jánásà kò sì gbọ́dọ̀ jẹ́ pé ìgbà náà là ń gbókù sínú sàárè àní láti dúró títí tó fi wọ̀ tán tó bá ti wọ̀ tán láti láǹfààní àti gbókù wá sínú sàárè àgbọ̀dọ̀ sàkíyèsí àwọn eléyìí o ọ̀yẹ́ o kò sí nǹkan kan tó ní ká má ti sọ̀láàtù jánásà lálẹ́ òṣìṣẹ́ ní tó ní ká má gbé òkú sínú sàárè lálẹ́ àti sàlàyé pé ńgbà táwọn ọ̀dùnsùn bàbá àdìsọ́là ní tó kù bá kú lálẹ́ ẹ jẹ́ kí n gbọ́ ẹ gbọ́dọ̀ sìnkú lálẹ́ mọ́ láì jẹ́ kí n gbọ́ ó ní ti pẹ̀lú pé wọ́n ń gbẹ̀yìn lọ sìnkú lẹ́yìn àdìsọ́n bàbá àdìsọ́là láì jẹ́ pọ́ mọ́ ìpè lágbájá sàláìsì wọ́n sì ti sìn nítorí pé nígbà tó bá mọ̀ pé lágbájá sàláìsì kó tó di pé wọ́n sìn tó bá kópa nínú sọ̀rọ̀ àti ìjànáza sí lára eléyìí ní àǹfààní ńlá eléyìí tí ó sì fòkù nínú sàárì rẹ̀ ó ní inna hadhihi al-qubur mamlu'atun dhulma wa innama yunawwiruha Allahu ala ashabiha bi salati àwọn sàárì wọ̀nyí wọ́n kún fún òkùnkùn ni o níṣẹ́ lọ́lọ́run máa ń tẹ̀mẹ́lẹ̀ sínú àwọn sàárì fáwọn ẹni tó wà nínú rẹ̀ látàrí sọ̀láàtì tó máa ń ṣe sókù lára so àwọn dàbí ànábì o sílẹ̀ máa mú kaná máa sọ pé ẹ sọlá ti tó ń bá ti sókù lára iná ni wọ́n fi tàn mọ́lẹ̀ sínú sàárẹ̀ òkú wọ́n gẹ́gẹ́ bíi ta ni sáǹfọ̀n garanti rẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlùmọ́ọ̀mù náà ló tún wà fẹ́sọ̀ fún àwọn oníṣẹ́ sọlá ti jánásà sókù lára àti kẹjá tíkẹ́ẹ̀tì ẹ sì bọ́ ẹ fẹ́ wọ bọ́ọ̀sì tíkẹ́ẹ̀tì kínní ó ní ẹ lè gbé ìmáàmù dìde láti wá kópa ń bi sọ̀látul janaza láì jẹ́ pé ẹ̀sán wẹ̀. gbogbo janaza tí mọ́mọ́ bá wá lọ ibòmíì wọ́n lè sọ pé ẹ̀sán thirty thousand ibòmíì twenty ibòmíì ten thousand. Ah, báwo ni ọ̀gá ti ṣe dáa tó kámi ọ̀pẹ tí bàbá ń bá ti wá ṣe sọ̀látul janaza sókù lára òkú ti rí kẹ̀ ẹni tí ò dára rẹ̀ lọ́wọ́ á sọ ẹ̀sìn tọ́sọ́ di àwọn wọn bíi kóńgò. wípé ìjọba ti mú kó wọn dìde láti lọ sí sọláàtì jẹnáza wọn san iye owó báyìí subhanallah sáyẹn ti ti sáré wọn ni àwọn sáré nígbà tó ti bá túláàsì àwọn ti ṣeéṣe bí bàbá yẹn dìde kò dìde àtùgbà tó gbowó subhanallah tó sísìn òkú lẹ́yìn ìgbà tó kù bá ti ká gbé sínú kódà kó ti pé káfìrí lẹni tó kù nítorí pé káfìrí tá a bá rí òkú rẹ̀ lókè pẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí àwọn mùsùlùmí ká gbé kóńbẹ̀ ká lọ sí torí pé ọ̀ràn yẹn ní ká sin òkú tó kú àníkọ̀ bá jẹ́ káfìrí tẹ bá fi sílẹ̀ tí máa ń sẹ̀sìn bẹ́ẹ̀ tẹ fi sílẹ̀ tí máa ń tó bá jẹrà sábẹ̀ tí máa ń rùn èèyàn gan-an tó jẹ́ mùsùlùmí yóò kórìíra kó jẹ yẹn àkàrà mọ́kànlá sẹ́bẹ̀yìn náà ti rókùn bẹ́tẹ̀ ara rí bẹ́ẹ̀ náà lòkù tèèyàn náà rí àyàtọ̀ ọlọ́run kan kọ́ àwálé pẹ̀lú làákàyè ó ti wá lẹ́ni tí ń sọ̀rọ̀ tí ń gbọ́rọ̀ tó ní làákàyè àwọn ẹranko náà yàtọ̀ sí wa ẹ̀rí tí ẹranko bá ti kú tẹ fi sílẹ̀ yọ máa wú ni yọ máa wú títí tí èbẹ́ bá ti bẹ́ báyìí gbogbo àdúgbò rire nù so àwọ̀tá wá sí èèyàn ẹ̀yẹ ká dẹjú lẹ̀ kí nǹkan kí nǹkan wọ̀ bí ẹ̀yàn bá kú tó bá dé èèyàn tabaruku rẹ̀ ńlẹ̀ ká palẹ̀ rẹ̀ mọ́ àwọn ìjọba wa iṣẹ́ ńlá ń bẹ wájú yín èsì kéèyàn kan máa wà nípò ìjọba torí pé káwọn èèyàn lè máa palẹ̀ fún ọmọ ẹ̀yẹ sí palẹ̀ yẹ sí òun nígbà tá à ń mọ kí ni ojúṣe ti ń bẹ níwájú wa àti kí ni ìbéèrè tọ́nà ń fi wá tó bá dijọ́ gbẹ̀dà òkè yá mà jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn èèyàn wà ẹ̀yin lẹ́lẹ́lẹ́sọ lórí lé wọn lórí so jíjẹ́ olórí ó ń bùkátà ojúṣe ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ìgbà lòkú máa kú kalẹ̀ ní nàìjíríà wa ni tẹ́ máa ra àwọn òkú lọ́tún lọ́sì lórí express lẹ́gbẹ̀ẹ́ títì tó yẹ pé nìkan ò ní wò sẹ́ka nígbà tó ti jẹ́ pé ní àwọn local government council wọ́n láwọn wọléwọlé tẹ́ pé tẹ̀sí wọn ni kó ń mójútó ru eléyìí ó kú ẹnìkan bá fi lè tẹ̀sín ẹ̀sìn sí àlàyé nítorí pé èèyàn náà làwa náà ok irúgbó ọ̀sẹ̀ rí mu dáná wù kékeré rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sóhun jọ tó ń bá tó àwọn nǹkan kan wà tẹ́gbẹ́ ẹ̀sẹ̀ nídìí kẹ́nìkan máa bẹ̀ ń tó sí ara ojúṣe tẹ̀ gbọ́dọ̀ sí torí bá kú kábò yẹn ni nínú eléyìí tí Bukhari àti Muslim gbé jáde wọ́n jẹ́ abẹnú gan kèfèrí àgbà nínú àwọn Quraysh tọ́nà wọn bá ní káwọn mùsùlùmí ṣe kópa lójú ogun yìí alábìnrin kan kó kó wọn jọ ibi tá a ti rí pé kọ́lá kó ṣe pé kèfèrí ló kú àgbòkù rẹ̀ á sìn àwọn ọ̀gá ní ìṣẹ̀ṣọ́ láti jẹ̀nẹ́sà sí kèfèrí láàánú ẹ̀hìn àti ládùúgbò àkàndá fẹ́ ṣe fún kèfèrí àdúrà wò dilẹ̀ so ṣùgbọ́n àgbòkù kó nílẹ̀ nítorí kọ́ agbóku rẹ̀ kó nàìjírí pé àfẹ́ máa rí bí ara èèyàn ti sì máa jẹ́ nǹkan tó jẹ́ pé ó idinu nǹkan ẹ̀sìn ìdí nù fi gbé kó lẹ̀ anábìnrin kan kó gbogbo àwọn kékeré yẹn tí pa sójú ogun àwọn mẹ́rìnlélógún mẹ́rìnlélógún kìí ṣe àwọn mẹ́rìnlélógún anábìnrin kan kó wọn wọn ń pe kálukú pẹ̀lú kọ́rọ̀ ó ní yá Aba Jahal yá Aba Jahal ibn Hisham Abu Jahal ọmọ Hisham yá Utba ibn Rabi'a wá Utba ibn Rabi'a ọmọ Rabi'a yá Shaybata ibn Rabi'a yá Walid ibn Utba anábì ń kó kan ọlọ́kọ̀ọ̀kan anábì dúró nídìí kòtò eléyìí tí wọ́n kó wọn dà sí tí wọ́n rọ́ wọn dà sí. tọ́ anabi sallallahu alayhi wa sallam wọn fi yé wọn ike ayasirrukum annakum atactum allah wa rasuula sẹ́wọ̀n kí kò bá tó mọ́ yín púpọ̀ tí bá ti pín gbàtẹ́ gbélé ayé ẹgbélé ayé tẹ̀lé tọ́lọ́ ni ẹgbélé ayé tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam kò bá dá fún yín tẹ̀ wà lónìí. àwa o àwa ti bá àdéhùn ọlọ́run tó ṣe fún wa kó dodo ni o ọlọ́run sí àti nǹkan apààyàn àti pààyàn ọlọ́run sí àti nǹkan aborí yẹn àti borí yẹn fàhálì wọ́n ti tún máa wà àdọ̀rọ̀ bókun hàkọ́ sẹ́yìn náà ti gba àdéhùn ọlọ́run tó ṣe fún yín kó dòdò ni pé ẹ jìyà ẹ ti rí yàrá ọlọ́ ṣé ẹ̀yin ọmọ ara kan bíi tẹ wà ń bẹ̀ lónìí wípé ìbá ṣe pé wọ́n tún lè gbà yín láàyè ní kẹ́ padà sílé ayé kẹ́ tẹ̀lé tọ́lọ́ kẹ́ tẹ̀lé tàbí ẹ̀fẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlè síbẹ̀ ti kó nílẹ̀ ayé báyìí ẹ ti lọ sí ọ̀run ẹ sì ti rí ẹ ti mọ ní tẹ́ mọ̀ tẹ́lẹ̀ dáhùnbá yín sọ ń pa rẹ̀ tẹ́ ń fi ti pàlàbà subhanallah anabi tó fi sọ fún wa pé ayé sọ̀rọ̀kọ̀ ẹnìkan àbàtúmù wà hàn rọ̀ṣọ́lá ṣé kò dùn mọ́ yín kíkọ́ jẹ́ pé ẹgbẹ́lẹ́ ayé ẹ̀tẹ̀lẹ́tọ́ náà ẹ̀tẹ̀lẹ́tà náà ibẹ̀ sáà kò ní. فإنا قد وجدنا ما وعدنا ربنا حقا أواتي بان تولون سلاتين فوا قادلو دودو فهل وجدتم ما وعد ربكم حقا فإنا تبان تولون سلاتين فوا دودو عمر بن الخطاب رضي الله عنه أقول النبي صلى الله عليه وسلم صباح نبي كتري ونرى النبي صلى الله عليه وسلم ما تكلم من أجساد لا أرواح لها كلهم ريبا صور لا راراتي وسمي به أولي تكوك nínú rìwáyà mi àtùkẹ́lẹ́mù onáṣẹ́ni kò dùn yìí fún àwọn tó ti dòkú gbèsè lọ́mọ ń bá sọ anabi sallallahu alaihi wasallam ni walladhi nafsu muhammadin biyadihi mo fi ọlọ́run bá tẹ́mi muhammadin bẹ lọ́wọ́ rẹ̀ gbóra má antum bi asma alima aqulu minhum ẹ̀yin ọ̀gbọ́n tí wọ́n bá wọn sọ jù wọn lọ àwọn náà ń gbọ́ anabi sallallahu alaihi wasallam nínú rìwáyà ó ní wàlláhi innahum al'an ليعلمون أن الذي كنت أقول لهم هو الحق مفلون براكو نيسي نيسي تان سوري مفلون براكو أنت ما كنت من بعض صلي دبي الله كلام فاني كدر مطق تبي ثم كي تتدان كي تتدان بلان غو تتلون تلتا نبي دا إسلام ما يدر مطق nítorí tí tó bá di kó o bá dọ̀rùn ọwọ́ àmọ̀ òtọ́ náà sọ́pẹ́ ni kọ̀pẹ́ àní tó fi kú ni. tó bá ti kú ní ìsìn wàá mà bí islam lọ́nà bí ìbá sọ lọ́nà wàá mà àmọ́ ńgbà tó wàá mà ìwọ ṣe islam tó ti kú tani ọgbọ láyè tó ti padà ajé kí n lọ ṣàtúnṣe àkàrà kọ́mọ bá nílé ayé wa mi ọmọ bá ṣe ìdánwò àti ká ìwé mẹ́wàá táwọn máa ń ọba mú lákọ̀ọ́kọ́ yóò tuntun ṣe lẹ́ẹ̀kejì bí ọba tún mú lẹ́ẹ̀kejì yóò lẹ́ẹ̀kẹta kì í ọba àti títí ẹnìkan ò ní fi òní họ́ọ̀lù máa ṣe náà ni títí tó fi di kó orí mú yàtọ̀ sí tàlùkìyàmù yàtọ̀ sí tàlùkìyàmù bíyàn bá ti lọ ó ti lọ́nu bíyàn bá ti lọ ó ti lọ́nu ẹni tó gbélé ayé tó ṣe tọ́lọ́ irun wọn ní kábàámà ẹni tó gbélé ayé tó ṣe Islam irun wọn ní kábàámà torí ẹ ẹbí ọwọ́ wa káwa náà jẹ́ni tó ṣe wípé a ní fura òkú tó bá ti kú a gbèsè òkú tó bá ti kú àgbèsè àní ìfisílẹ̀ ká máa wọ̀ràn. bákan náà nínú àwọn ìdájọ́ tó pàtàkì wọn ni kí sáà lè ṣe mùsùlùmí mọ́ kèfèrí mùsùlùmí kú kèfèrí kú bóyá rèlú bóyá jálù àwọn òkú tó wá pọ̀ àbókò tiẹ̀ pọ̀ àti tó wàhálà láti gbẹ́lẹ̀ àbí àlówó tó nǹkan ibi tá a ti ti ń sìnkú yẹn owó tí wọ́n ti ń ralẹ̀ kéṣeré bí gbọ́dọ̀ kí wọ́n ń talẹ̀ ní five million sáàsì wọ́n pé a lè mánèjẹ̀ òkú méjì ló kú ní ìsìn ti mùsùlùmí àti káfíìn sọ́tọ̀ ká sí wọn papọ̀ kọ̀tọ́ o bí ti wulẹ̀ ó kéré mọ́ láíláí kọ̀tọ́ ká sí mùsùlùmí àti káfíìn papọ̀ kọ̀tọ́ rárá kò sì tọ́ kọjá pé orí tẹ́tì èsì mùsùlùmí lọ sí mùsùlùmí o lọ ń gbọ́ yẹn o ní èèyàn ti kú kò sí kankan tó kàn wá ibikíbi ẹ sá ti sin kò sí ibikíbi lọ́rọ̀ mùsùlùmí kò sì sínú pé torí kọ́ wọn bá sọ wá lẹ́nu ẹjọ́ bá sọ lẹ́nu kọ́ sọ lẹ́nu tẹ́lẹ̀ náà kí lẹ́ni tí ọ̀gbọ́n máa fẹnu ṣe ṣebí wọ́n máa fi wá rọ́ọ̀fù náà orí tẹ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí lọ ẹ sì gbọ́dọ̀ gbé ẹlẹ́bọ wá sórí tẹ àwọn mùsùlùmí ẹ gbọ́dọ̀ pé káfíìrì wá sórí tẹ àwọn mùsùlùmí ẹ gbọ́dọ̀ mùsùlùmí lọ sórí tẹ ẹni tí èsè bí àwọn yahudi àti nasara ẹ gbọ́dọ̀ sí mùsùlùmí síbẹ̀ ẹ gbọ́dọ̀ sí mùsùlùmí síbẹ̀ kọtọ oríṣi àwọn mùsùlùmí ọdádó gédégbé oríṣi àwọn tí èso mùsùlùmí òun náà dádó gédégbé ọkẹ lágbọlé là ń ṣàkóso ta ló ní ká máa ṣàkóso àgbọlé agbókù wa lọ sí sàárè sórí pẹ níbi tá à ń sin àwọn òkú sí tẹ bá gbé débẹ̀ yẹn ibẹ̀ láti sí agboolé yín tẹ̀ wọ́n sìn kò sí babaláwo kú ìbẹ̀rẹ̀ sí ìmáàmù náà tó wá kú ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ babaláwo nílé rẹ́dírẹ́nì náà tó kú pápọ̀ ẹ̀sìn sìn náà sẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ha ha kí ló dé tẹ̀ ń da gbogbo ẹ̀ pọ̀ báyìí kò lè má ṣe kò lè má jáda pọ̀ kò lè má jáda lọ nítorí pé agboolé yín tẹ̀ ń sìn sí kì í tẹ́ ibi táyé bá a gbọ́dọ̀ gbókù mùsùlùmí lọ sórí tẹ́tí èsì ta mùsùlùmí a gbọ́dọ̀ sí mùsùlùmí àtẹ̀ntì èsì mùsùlùmí papọ̀ kọ̀tọ́kọ̀tọ̀ náà bí ti wulẹ̀ òkèrè mà ẹ̀rí àjọ káwa náà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ìlànà Al-Qur'ani àti sunna ẹjẹ́ a máa sin òkú wa sórí tẹ́ ká gbókù wa ká lọ sin sórí tẹ́ orí tẹ́ wọ́n máa sin kù sí àti dúpẹ́ fọlọ́ nílùú kọ̀ọ̀kan á rí i pé wọ́n ti ya ilẹ̀ tó túlẹ̀ sọ́tọ̀ pé wọ́n máa fi sórí tẹ̀ òkú yín tó kú orí tẹ̀ ni ẹ gbé lọ orí tẹ̀ tá àwọn sìnkú sí ká wá ààbò tó péye fáwọn orí tẹ̀ wa lọ́nà tó ṣe pé òkú ò ní wá di ẹran àjẹ fẹ́lẹ́dẹ̀ àbí ajá gẹ́gẹ́ bí títí máa ṣẹlẹ̀ láwọn abòmíì òkú mùsùlùmí òkú ẹnikẹ́ni kò sì ní di nǹkan èlò fáwọn ọ̀daràn sẹ́nìkan á sọ fáwọn nídìí orí orí òkú làwọn nídìí ọ̀daràn burúkú ẹni tó yẹ kí wọ́n mú dè yóò tún wá yọ lọ́ọ̀kan àwọn àpò tó máa gbó sùgbà kọ́ nígbà táwọn ìjọba ti jẹ́ pé ti ṣe máa ń ṣẹlẹ̀ wípé àwọn yóò fòru yóò fi bojú yóò àlọ́ ọmọ wúsàárì yóò máa gérí òkú òkú náà lóní òtún ní kéwú náà ló ké kéwú ṣé kéwú táwọn fi fa àwọn èèyàn lẹ̀ lórí ẹ̀ àbí ọmọ kéékèèké tó yẹ kó kọ́ kéwú wọn Islam kó dáadáa yẹ pé páàgùn ni wọ́n òògùn náà wọ́n kọ́ ẹlòmíì ní pọ̀lọpọ̀ ẹni tẹ́ ń pè láàfà ìtumọ̀ àfà ńlẹ̀ yorùbá ń gbà mí babaláwo ló túmọ̀ sí ẹwọ bí wọ́n ṣe máa ń lo gbólóhùn àfà. àkàràmọ̀ kó mo gbọ́ ọwọ́ àgbé machine ọwọ́ àdì lóru ọ̀lọ́ máa gé orí òkú wọn ní expert mi nípa kíni wọ expert nípa mathematics ọ expert nípa abẹ́ńsẹ̀ ń pín zakat ọ expert nípa abẹ́ńsẹ̀ ń pín ogún ọ expert nípa òfin ṣẹ̀ríyà ọwọ́ àlọ́ expert nípa gígérí òkú àwọn oríṣẹ wa gbọ́dọ̀ ní adequate security wọ́n gbọ́dọ̀ ní ààbò tó péye torí rẹ̀ àgbọ́dọ̀ forí báyìí á ra gbàdí tàbá ra si á ṣe àbáwọlé kan fún tí ò pé méjì á fi ta ní wọlé ta ní jáde so á sì wá àwọn arin ẹlẹ́gùn tó ní agbára tá a kà lé orí tá lọ́nà tó ti pé ẹnìkan kò sọ́nà fún láti wọlé láì jẹ́ pa àmọ́ lọ́dà bó bá ṣe é ṣe ká fún fi máa mọ̀nàmọ́ná sára wáyà ẹni tó bá ti jẹ́ kó fẹ́ lọ sí nǹkan kan láàrò kó fẹ́ jókòó kó náà lọ ọmọ báwọn òkú lẹ́sẹ̀ náà kó máa lọ sí ẹ náà kí kálukú sinmi ẹni tá a sì ti sọ orí tẹ ọgbọ́dọ̀ jẹ́ ni tó ṣe fọkàn tán ọgbọ́dọ̀ jẹ́ kó náà gan-an olè la ti sẹ́rù tó jẹ́ kó náà ní ń ta àrò òkú mú bá ti ń ta àrò òkú ó lè pé nítorí òkú náà káàsì máa ń sọ àkáǹtì wọn ẹ̀rí pẹ́lú mi oríṣi ẹni ń sọ ẹ bá mílíọ̀nù nínú àkáǹtì rẹ̀ kí lẹ̀ ń tún tà fún kí lẹ̀ ń tà fún ó ní àwọn ń ta nǹkan fáwọn èèyàn wọ́n máa wá ra sọ ara òkú wọ́n máa ròyìn òkú wọ́n máa rẹ̀ sí òkú ọ̀daràn ọlọ́run kó túbọ̀ fèmí pẹ̀lú rẹ̀ kó fẹsẹ̀ wá rìn rẹ̀ lórí ìmọ̀nà alukur'an àti sunna wasalaamu alaykum wa rahmatulah.